الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته مزاج من القرآن الله صدق وفرع من النبي الله bẹ̀rẹ̀ látòrí ànábì adam alayhi salam tó fi dórí ànábì muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nípa àtàn wọn èdè kó sọ sóra kan kalẹ̀ tó ń jẹ́ suratul qasas sóra tó ní ti pẹ̀lú àwọn àtàn ìtàn àwọn ànábì ó sọ fún wa ó sọ kalẹ̀ débi pé àwọn sóra tó wà tó lè sọ kalẹ̀ lórúkọ àwọn ànábì. كابي سورة يونس سورة يوسف سورة نوح سورة إبراهيم سورة محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn súra yìí àti àwọn súra mi ló wá ti ń sọ fún wa nípa kí ló sa àwọn ànábì kí ni táwọn náà ṣe báwo ni wọn ti ṣe pèpè wọn sì di nítorí wá fi ràn án ìhàwọ làwọn èèyàn wọn kọ sí nítorí wàá fi ràn wọn sí wọn àwọn ẹni tí wọ́n gbọ́ tí wọ́n gbàgbọ́ nínú àwọn èèyàn tá a ráwọn ànábì yìí sí báwo la tún bọ̀ tán ọ̀rọ̀ wọn já sí àwọn ẹni tó gbọ́ tí wọ́n kọ̀ tí wọ́n ṣagídé níbo lọ̀rọ̀ wọn padà wó sí àwọn gangangangan olúwa ń pa àwọn nǹkan yìí fún ó sì jẹ́ àwọn àtàn òdodo. eléyìí tí o fi àwáwí níbẹ̀ tó ti ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ iná ni Allahu sọ fún wa Allahu fẹ́ tàtàrà rẹ̀ kọ wa kọ ni àwa ni wọ́n bá wí ó yàtọ̀ sáàlọ̀ àwa ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ eŋti àwọn tó nínú àwọn èèyàn àwọn ànábì yìí ṣe wọn fi já ṣoríire ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà bá eŋti àwọn ẹni tó sórí ibú nínú àwọn èèyàn àwọn ànábì wọ̀nyí tí wọ́n ti tán fi sórí ibú ẹ ṣọ́ra fún ẹ má pèrú ẹ kí ẹ má bàa sórí ibú ó kó nǹkan tó lo àǹtẹ̀ ká mú níbẹ̀ ẹ rí i pé àwọn èèyàn tó pọ̀ nínú àwọn ànábì píparun làwọn èèyàn wọn pa píparun làwọn èèyàn wọn pa àwọn díẹ̀ nínú àwọn ànábì làwọn èèyàn wọn là gẹ́gẹ́ bí àwọn èèyàn ànábì Yunus alayhi salam àwọn náà bá ti pa àwọn ṣùgbọ́n wọ́n tètè ṣe làákàyè nítorí pé ìgbà tí wọ́n kọ̀ wọ́n takú pé nǹkan tá ànábì Yunus alayhi salam ti ń pa àwọn lọ síbi rẹ̀ pé káwọn jọ́sìn fún Ọlọ́run lónìí kan káwọn pa àwọn òòṣà táwọn bàbá àwọn ń sìn àwọn ò ní gbọ́.

gbogbo anabi ọwọ adájọ́ fún wa ẹ máa retí ijọ́ mẹ́ta náà ìparun bọ anabi yóò nù sáré ìṣẹ̀lẹ̀ abẹ́rẹ́ àwọn anabi ti ṣáájú onídàájọ́ pé ẹ parun tó gbàtọ́jọ́ pé anabi yóò nù sọ àwa ọ̀padà wa lẹ́nu gbàtọ́jọ́ pé tọ́ba bá pé àwọn èèyàn wọ̀nyí o ilé wọn fẹ́lẹ́lẹ́ wọn bẹ lálàáfíà nǹkan kan ò sí wọn kí ló dé àwọn tí mo ti sè lórí kí wọ́n parun kí ló dé tí wọ́n parun ìnábì yóò ní sọ ọmọ pé ìgbà tó ń pẹ̀yìn dá o tó ń ti dájọ́ tí wọ́n parun fún wa tí ọlọ́wọ́ pa wọ́n run ọmọ pé wọ́n ti kírò wọn pa wọ́n ti pe àrò àti ọ̀dọ̀fín wọn pé ẹ̀ ipá ilé tó ṣe àwọn èèyàn nẹ́bì náà tó ṣe àwọn èèyàn nẹ́bì hóòd tó ṣe àwọn èèyàn nẹ́bì sọ́ọ̀lẹ̀ tó ṣe àwọn èèyàn nẹ́bì ṣùáyé sẹ́yìn náà ẹja gbàgbọ́jà rèé wọ́n ti gbàgbọ́ lẹ́yìn ànábì Yunus nígbà tó wọ́n ti ń bẹ̀ mí olúwa wa gbé ìparun kó lòlọ́ sékè kúkú ṣe pé ọlọ́ọ̀ fẹ́ pa àwọn èèyàn rún lásán bàtẹ́ ìgbà ti gbọ́ náà Yunus wa rí i pé a dọ́kítà àtọ́sẹ̀lẹ̀ ọ̀bọ̀n là àwọn aláìgbọ́rọ̀ yìí àwọn aláìgbàgbọ́ yìí àwọn tá a ti gbìyànjú pẹ̀lú wọn débi tá a gbìyànjú lé ìwọ ọlọ́ tí mo sì bí ọ pé ìjọ tí mo fún wọn ni bá ń pa wọn rún kára bínú sí mẹ èèyàn bínú sí Allah fún àti fi kéèyàn fẹ́ pa án bínú bínú bínú sí ẹ ara ẹ̀kọ́ nù ara ẹ̀kọ́ nù bí ìwọ náà ní nìsín ọlọ́kọ́wọ́ sí ìdí òwò kan gbogbo lákàdì rẹ láyé oko ní kíní yẹn ó dolówó ní ó sì lana ìwọ wá jọ kanú ẹni tó ṣe pé gbogbo àdúgbò wọn nìkan lọ́mọ wa mọ́ṣáláṣí gbogbo aráyè pé wa ẹ̀yìn obìnrin àti obìnrin yà rọ àwọn ọ̀daràn wà sí ìwà mọ́ṣáláṣí o òfòfò yìí kàn wọ́n sẹ́mi lọ́wọ́ ayé pẹ̀lú pé bọ́ọ̀mù yẹn ti máa ń ronú nù ọ̀nàbí yẹn ló sọ àwọn òfin sẹ́mi lọ́wọ́ ayé kí n ṣàdéhùn fáwọn èèyàn pa lẹ́yìn tí mo bẹ̀wọ̀ Allah kọ́ ọmọ gbàdúrà mi ọba bínú ẹnu ọ̀gbà kápó bínú sí Allah ọ̀nàbí yẹn ló ti bínú ọkàn fìlú lẹ̀ torí ẹ sọ́ra rẹ gbogbo ní tó ṣe láyé tí wọn sọ fún un bínú sí Allah ọ̀parun burúkú ètò sí ọ̀yìn ìpalẹ̀ mọ́ni nàbí inú ti bá bínú bàbá mórí lé ọ̀nà òkun pé wọ́n fẹ́ fìlú ilẹ̀ ókè níbo la fẹ́ gbà sámá Allah lọ́wọ́ tó ní jẹ́ pọ́ rẹ̀ náà lápò sí tọ́ bá fìlú ilẹ̀ òkun tó fẹ́ lọ gba orí rẹ̀ ta lónìí sámà ti ń bẹ lókè rẹ̀ ta lónìí nàbí Yunus bá wọkọ̀ ju omi ọfẹ́ sí ìlú lẹ̀ nígbà tí wọ́n ń bì. tọ́ wọ́n ti kó létí géèdì òkun wọ́n ti bọ́ sáàrin rẹ̀ níbi tó pa àwọn ti dájú. ọ̀gá kọ̀ wá rí i pé àwọn pọ̀ débi fáwọn ń dẹ́rù pọ̀pọ̀ ẹni tó sì wà ní ọkọ̀ kì í ṣẹ́rù. tọ́gbọ́n bá pápó ẹ̀wà ni àpò àgbàdo èlùbọ́ àti ìdásódò ṣòro kásámà ti kú àárẹ̀wà mi àràgbàdo mi àrẹ̀lùbọ́ mi káwọ́ sáma ti kú. àmì èèyàn èèyàn ni gbogbo ẹni tó wà ní ọkọ̀ tani ká sọ ọ́bẹ̀ ká pè wọ́n lọ bẹ́ẹ̀ ń pò ní sọ́sọ́ pé ẹ̀yìn èèyàn ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ mi tó dò kẹ́yìn ọmọ bàá kú. tani ọ̀sọ̀ rẹ̀ tó wọ́n bá mu jẹ torí gbogbo wọn lọ́lẹ́tọ̀ sí fún ọmọ wọn bá mu jẹ ìdí bá mú yónú wọn á wò pé àdúgbò bàbá yìí láàtọ̀ sódò. So, ẹ tó wọn bá tún wọn bá tún tún Yunus ló tún mú wọn tún bẹ́ẹ̀ ṣe lọ ní ẹ má dara yín la ó ti mọ pé òun ti sẹ̀ ọgbà òfẹ́ ti yà jẹun ànábì nìyẹn o ó túmọ̀ sí pé kéèyàn bá ṣe àṣìṣe tó sì wà òsì ẹlẹ́dàá rẹ̀ àyè kí ọjọ́ wà láti ayé rè báyìí ànábì Yunus ní èmi ní bọ̀ bá sọra rẹ̀ fún mi torí kára yòókù ò lè bá a là wọn ò dẹ́rù pọ̀pọ̀ náà Allahu ló fẹ́ fi àjẹ báyìí ọwọ́ náà kún ta ìwọ náà kún báyìí ẹja ti gbẹ̀yàn torítorí ó gbè mí ní apẹja aláṣẹ pé ọ gbọ́dọ̀ rún egun rẹ o sì gbọ́dọ̀ tẹ́lẹ̀ sí ọ̀sán máa agbèpamọ́ sínú rẹ̀ náà dìgbà kan kó lè dààmú. tó báyìí la nàbí yóò lọ sùn jẹ́ ọmọ ẹja yìí. ṣé wọn kí tíyẹn bá ti àṣìṣe olúwa ó máa ń pe àkíyèsí wa púpọ̀ ṣùgbọ́n afọ́nufọ́ra ní ìṣìṣọ́ bá ti tẹ̀lé. ó lè jẹ́ pé ibi tó ń ti lọ lọ́nà òkúta tí ò tó kúta lọ́kàn fẹsẹ̀ kọ́ lọ́ba forí sọ́lẹ̀ gbáò tíyẹn bá nílá káì ìwọ́n tètè pàṣẹ ìṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ tó mọ̀ sẹ́yìn. ìwọ olúwa foríjì mi ṣàánú kí ni mo já má ǹgbọ́n dákun foríjì tó èèyàn sì ní ríru ihe máa wájú ọ̀la pé èèyàn ti tètè tọrọ àforíjì. Ànábì Yunus alayhi ó di nǹkan àgbàgbé sínú ẹja olúwa fẹ́ fi hàn án èyí yájú sí èyí bínú sí tọ́ àwọn ni fún àwọn ọmọ ń tọ́pa mọ́ nínú òkun à ń gbọ́ sẹ́nìkan ń sọ gbólóhùn ìsàfọ̀mọ́ fún wọn àwa ẹja àwọn èso ọrùbá àwọn àwọn náà ní tiwọn sáńtì àmọ́kè irú tèèyàn ní sọ. olùwàbà ni yóò nù sùnù agbèpamọ́ sínú ẹja nítorí báyìí báyìí báyìí báyìí àmàlẹ́ta ni wọ́n bá ànábìyẹn nù sùn bí àwọn ọ̀hún ikún túlẹ̀ tọ́ olùwàwá ni tí ẹja yìí kọ́ wa pọ̀ ànábì Yunus sétí odò ẹ dákun pé èèyàn tún padà sí wàá ṣiṣẹ́ bá mọ́ òun ní padà síbi rẹ̀ mọ́ torí ẹ gbogbo àwọn ìtàn àwọn ànábì Allah tí Allah sọ pé sí wọn àbáwọn èèyàn wọn ṣe sí wọn àbáwọn náà hù níwà ẹ̀kọ́ ńlá ni fún wa kò sí kan tẹgbẹ́ sórí àtẹ tẹ́ ní kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó fi lò gbèsè ayé téèyàn ó fi bọ́ lọ́wọ́ gbogbo aburú àti àìdá téèyàn padà wà lìjẹ́nà téèyàn bá fi làákà ìtẹ̀lẹ̀. èyàn ó sì máa tàtàrà rẹ̀ mọ́ kí làwọn kan ṣe táwọn kan ṣe táwọn kan ṣe tó lù wá fi pa wọn rùn. ìyẹn wàá máa rí oríṣiríṣi oríṣiríṣi ọ̀nà tí Allah ò fi pa àwọn ẹ̀dá rẹ̀ rìn ní ìgbà tí ó ti pẹ́ sẹ́yìn àwọn ẹni tó ní kí ariwo igbe burúkú igbe rárá ọ̀pá wọn tí gbogbo wọn sì kú kalẹ̀ bọ̀rọ̀ gidi wọn wà. wọ́n bẹ nínú wa ẹni tó lọ́wọ́ ni kò ká ìlú wọn kúrò nílẹ̀ pátápátá wọ́n máa gbé bọ̀ wá sí sámà. olúwa ní agbára kọjá bá ṣe lérò gbogbo òlu olúwa ní kò ká kó máa gbé èso sámà. wọ́n gbé dé etí sámà lé ayé débi pé àwọn màláìka ń gbọ́ gbígbó ajá wọn wọ́n ń gbọ́ kíkọ àkùkọ wọn olùwà kò dojú ìlú yẹn bolẹ̀ gbogbo ẹni tó wá wà bẹ́ẹ̀ wá ń dáàbọ̀ kó tó di kan tẹ́lẹ̀ olùwà kúta lé wọn lórí tó olùwà kò sọ́nà tí ọgbà pa àwọn èèyàn wọn rí táwọn náà bá rí bẹ́ẹ̀ táà ń fẹ́rù ẹ̀ àfẹ́rù ẹ̀ kí ni wọ́n wá ṣe tọrọ wọn ti burú tó bá ọkùnrin bọ́kùnrin ṣèyìn ìdí tó lu àti pa wọn bá mi. sọlọ tí tí èèyàn bá gbọ́rù rẹ̀ èèyàn sá fún un tí èèyàn bá rẹ́ni tí ń ṣe sọ ara rẹ̀ lọ́kọ̀ bá wà. tó ọba tí ń ṣe gbogbo eléyìí lánàá ó náà lọ́ba láéláé. sábà pé hàn kò lágbára má níbo ń òṣùpá dẹ̀hùn ti síwájú ni olúwa ló wọn nípa àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn nípa wa èwo ni wọn máa ń tẹnu àwọn ẹ̀ṣẹ̀ burúkú náà lónìí. ṣùgbọ́n kálukú kó èso rẹ̀ ń dọ̀gbìn dàgbìyà ẹ̀ní sáláì máa rápẹ̀rẹ̀ láyé àmọ́ gbogbo ẹ̀ eré ni gbogbo táyé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wọ Amẹ́ríkà Canada Australia Finland àtọ̀pọ̀lọpọ̀ àwọn olóyìnbó tó wà lókèlókè lókèlókè ilé ayé olúwa ń rọ òjò yìnyín burúkú síbẹ̀ ni débi wípé ẹlòmíì ó jáde nílé ipò òun lọ ibi tí ó kù sí lóde ọ torí yìnyín yóò di wájú yìnyín yóò di lẹ́yìn yóò ṣe máa rìn o ò ní mọ̀ pé mọ́tò ti ẹ̀gá ń bẹ́ńbẹ́ tí ó fi di pé yìnyín dá ọyá lẹ́yìn oṣù kan ni wọ́n á bòkù wọn lọ́nu mọ́tò ẹ mọ̀ pé ara àpẹẹrẹ ni òṣìṣẹ́ tó lé ọ̀rọ̀ ètò nígbà míì kó tó di pé yìnyín ìbẹ̀rẹ̀ lamẹ́ríkà ìjì burúkú ń jà tí wọ́n kó àwọn èèyàn kúrò ń lò ìbá amẹ́ríkà náà ló fojú sí pọ̀ fẹ́ lọ èjì burúkú ń jà tí wọ́n kó àwọn èèyàn kó lọ́pọ̀lọpọ̀ lúlọ lómi lọ́pọ̀lọpọ̀ lúlọ lómi lọ́pọ̀lọpọ̀ torí pé tọba dé tán kò ní máa ra ilé yàtọ̀ sára oko ìjì tí ń gbé bàálù sẹ́wọ̀n kí nǹkan kọjá sísọ bàálù yóò sì gbé bí bọ́ọ̀lù àwọn ọmọdé báyìí tẹ́sí tí ọmọ tó gbé tó gbé tí ó dànù tí ọmọ rí òrùlé lórí gbogbo lé tí ọmọ dọkọjú omi nù gbogbo àpẹẹrẹ rẹ kò sí tí ń tó lu ọ̀rọ̀ tó tó ó lòun nípa àlómà yọrùn torí àti kẹfìrí àti mùsùlùmí tó wà jíjọ gbẹndàlù kìyàmà wọn fẹ́ wọn kọ àlómà nàbìnà sallallahu alaihi wasallam olúwa lòun nípa àlómà yọrùn ó jíjọ gbẹndàlù kìyàmà kí kálukú tó pè èso rẹ àmọ́ ìmọ̀ ara àwọn àpẹẹrẹ kó tó dìgbà àpẹẹrẹ là ń wúyò tó gidi bá wá dé ńkọ́ olú ẹlẹ́dàá ọ̀dà kọ́kọ́ sànù wa kó jẹ́ ká máa gbọ́rọ̀ kó jẹ́ ká máa ṣe bó ti ṣe dáa. kó lé wa jìnnà sáìjà kó tún wa ṣe ibi tá a mà àti ibi tá a mà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.